òun náà ni ọ̀rọ̀ nípa òwò ṣíṣe ní Islam kìtà gbogbo yóò bá fi máa kó òun ní Islam káàfi jẹ halal káàfi ní jẹ haram ọlọ́wọ́ bá ń bẹ aláwọ̀má kí náà bí halalika na haramika wa adìnà sọ́líkà mansuwak ọlọ́mọ́sá fún ní halal jẹ ọlọ́wọ́ wọn kó sọ́n bí haram ọlọ́wọ́ bá ala لا لا إله إلا الله بسم الله الرحمن الرحيم صحيح بواري كتاب بيونا لنقلوا حديث 2112 قادرني قرن هذا قادرني ولو إن شاء الله باب قال إمام بهاري رحمه الله إمام بهاري سلام عليه باب إذا كان إذا كان البائع بخيار أن يجوز البيع باب بثماني أن تنتجع لوني سلك شلات المتقطع ṣe òwòyẹn ó ti dédé ẹ̀ntọ́ ẹ̀rà tó náà ní ṣọ́ra bí o ní ṣọ́ìsì 2113 àdẹ́kọ́nà Muhammad bin Yusuf حدثنا سليمان سفيان عن عبد الله بن دينار عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال مرى سيدنا عبد الله بن عمر يا النبي صلى الله عليه وسلم كل بيعان لا بيع بينهما أسأل فرقه àwọn tí wọ́n ń tajà tí wọ́n ń rajà àwọn méjì wọ́n ní choice wọn ò tí lè sọ pé àwọn tajà yẹn tí àwọn rajà yẹn tán àyà tí wọ́n pàdé òun tó kálukú sí ìgbàna lọ. ìlàlbẹ́ alkhiyar àfọ̀tá sí lórí condition pé tó kí ni mo fẹ́ lé owó lé àti mo fẹ́ lé bí fáwọn mo fẹ́ rà fún lé tí wọ́n láwọn fa fẹ́ ó sì ní choice ni ó di ẹ̀ tí wọ́n tún bá gan owó tí parí àmọ́ ẹ̀kọ́ eh, kò ní ẹ̀sìn púpọ̀ ó fún ọdí aago mẹ́rin ìrọ̀lẹ́ ìgbà kiri ẹ kò sí kọ́ ní akọ̀dà mọ́ ó fi commissions ó di yé wa wallahu ta'ala alam 2114 حدثني إسعاك حدثنا عبان حدثنا همام حدثنا قال أنا أبي خليل أنا عبد الله بن عارف أنا حكيم بن حزام رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال في سنة بايكي البيعان بخيار ما لم يتفرقا أو أنت رجع هو لك ونقل كل شيء láti rà bí láti tàá ní wọ́n gbàtún mọ̀ sí ṣùgbẹ́kún túká kàlà àmá mọ̀jẹ́ tó fi kìtàbí يختار ثلاثا مرارا قل مورين بها قولامي في انقل الثالثة حياتي عليك فإن صدقا كيف تنجا عشان انت لباسوا تفراوا وبينا دولة سلايل هذا فراوا بورك لهما في بيئيما أو ميجوني البركة نووما البركة ولو شاء ميجي وإن كذب مدلق مفرعوا وكتما توفي لك مفرعوا عسى أن يرحبهما أن يرحبها وتذكوا وجيره ربحا يمحق بركة بهيما لك مسك البركة النوء وكذلك يجيري وتذكوا البركة وامي قلت له لوتو أنا ما جيري سأل البركة مي حالا يوكو فيك الوين ọlọ́ọ̀bá kú sánà wọ́n jà kú sí wa ọlọ́ọ̀bá lọ́fà rẹ̀ síbi jẹ́ wa àwọn tá ń so àwọn tá ń tajà kárípà ń so tọ́ ní sódà kọ́ àwọn asùkọ́ ọ̀báyẹ̀nà ó di yé wa àwọn business accounts ọlọ́ọ̀bá lọ́fà rẹ̀ síbi wa ara wa adásánà hamam adásánà abu tiyah أنه سمع بالله بن عارف جودس لهذا الحديث الحكيم بن حزام عن النبي صلى الله عليه وسلم أصاب عبد الله بن حارث قالوا نحن نبو بأكيمه من صحابيسي والله تعالى لا تدعى النبي صلى الله عليه وسلم عليه 2115 باب اشترى شيئا ووابع في بساعته باب تيه رانكا tí ìkó mẹ́ tó fi gan ẹ tọrọ kábílà ń tẹ̀sán rẹ̀ kà síwájú kó kó mẹ́ ثم ينكر الداعي على مشتري ولم ولم ولم ينكر ولم ينكر الباعي على مشتري nípa ẹni ní ẹ̀ntà yà kò yà àtàkù ẹni tí yàbá ó ti lera gánà yà kò fi tọrọ báyìí náà àwùsítẹ́rà abdulfa àtàkà àbí ọ̀rọ̀ ẹrú ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ oyè ọkọ olóko ẹrú oyè ọrọ ẹrú ní ikọ ẹrú kò sí ikú omi ó tẹ̀lé ẹrú ìdúró kó fúri ẹrú yẹn kàkàtàwòs wọn ìṣẹ́ra sílẹ̀ àtẹn alárìdọ̀ ẹni tó máa ra ìkìkan lórí pé ẹni tó ká yọnu sí òun náà yọnu sí súnmọ́ bá àárẹ̀ ìlú bàtà ìjọba tó láwọn sí dáadáa fún un ààrẹ wọ̀rọ̀ ìbùkún láhùn bẹ́ẹ̀ ni èrè yẹn ti dẹ̀yìn ọ̀rajà òtí kọ́ mẹ́ẹ̀ عمنا قال حمدي حميدي حدثنا سفيان حدثنا عمرو عن عن ابن عمر رضي الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم في السفر قال عبد الله بن عمر رضي الله عنه قال ولورينا قالوا النبي محمد صلى الله عليه وسلم كنت كنت على بكر بن سعد بن عمر wọ́n wá gùn nǹkan ọ̀gùn kan tó lágbára báyìí tó lè báyìí tí ó mọ̀ ìkáàna yẹ lébó ní wá buhaya mi àtúntò jẹ́mọ́ amẹ́mẹ́kọ́m yóò máa gbáwájú àwọn yóò máa gbáwájú àwọn èèyàn ẹ̀rọ sí umar umar wa ń ẹ̀rọ ìbílẹ̀ ti ti kálọ̀ lẹ́yìn náà ti gbáwájú wà sẹ́yìn ẹ̀rọ dùn قال النبي صلى الله عليه وسلم لعمر ديني النبي صلى الله عليه وسلم قال تعالى كان ويفمي قال هو لك يا رسول الله مؤمتي تعفو يقول صلى الله عليه وسلم قال ديني تعفو صباه ورسول الله صلى الله عليه وسلم فسلبت على قال النبي صلى الله عليه وسلم هو لك يا عبد الله بن عمر ما نعم، بي ما سيكا قال مورا مبوا عبد الله يا عمر báwọ̀ kò ní ó ní ó wa dá wa كان أبو عبد الله قال ليث حدثني عبد الرحمن بن خالد عن بن شهاب عن سالم ابن عبد الله عن عبد الله بن عمر رضي الله عنهما قال بيت من أمير المؤمنين عثمان مالا بواد بمال له بخيبر ثم عبد الله بن عمر عن مورا لو سنة عثمان أفن في لك ني خيبر انو ذكر هو ني خيبر فلما تبين يعنى رجعت على عقبي حتى خرجت من بيته ثم جاء صوتنا mo ti fẹ̀yìn kó mẹ́nu mo jáde kúnnú lé rẹ̀ káàkiri jẹ́ àyìn ìrọ̀ dání bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rù kó sọ́dọ̀ pé ìjàmá o ìṣẹ́kọ́sọ́ pé wọ́n ta nǹkan jẹ́ وكانت السنة أن أن متبيعين بخيار حتى تفرقها السنة نبقى أن تنتجع أن ترجع wọ́n ní choice àti bí jẹ́ra tí wọ́n wọ́n wọ́n túnká ala abdullahi salama wajaba bai'i babu bai'ahu bai'ahu ra'aitu anni qad qadatuhu fa inni sittuhu ila ardin amur bi thalath layal وساقني إلى مدينة بثلاثة ليال wọ́n ni mo wá gbìyànjú mo wá rí pé òwe ti dúró láàrin mi pẹ̀lú ẹ̀ mo wá mú nǹkan yẹn mo ilẹ̀ mo wá lọ béèrè tó ni mo sí dáríta ní ilẹ̀ àti nígbàgbọ́ madina mo fi lọ́gà kiri fún ọdún mẹ́ta àti 2017 117 báwo ma yóò kúrò omi ọ̀rọ̀ kìdá báàbù pé a ò fẹ́ kíyàn tara rẹ̀ jẹ níbi kíyàn tara wọn jẹ níbi òwò fúra àwọn حدثنا عبد الله بن يوسف اخبرنا مالك ابن عن عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله عنهما عن رجلا ذكر للنبي صلى الله عليه وسلم انه يخدع في البيوت ń gbà lọ abdullahi ibn amuru amuru ó ní arákùnrin kan tó bá rí pé òun máa tẹ̀wọ̀n yẹn jẹ àbí ó máa tẹ̀wọ̀n jẹ ó máa tẹ̀wọ̀n jẹ tó bá rẹ̀ tajà yóò kò dáwó ìgbò yóò mọ́jọ kára ìdá báyà ta fàkólá ìlàbà tó bá bẹ́ẹ̀ tajà ọlọ́ọ̀bá sọ́nà mọ́jú àtàyẹ̀ jẹ́ ìta rí àwọn ọlọ́ọ̀bá ara imam buhari babu ma zukira fi sok il aswak àwọn tí ma ọjà ló kọ́ ọjà fi كنت من سوق في تجارة قلت لك الله يتوما ثم رجع به ثم سوى به قال سوق كينقاع من به أجمع يهود بكينقاع قال أنس قال عبد الرحمن دلوني على السوق في يجعي همي قال عمر على هاني بأسواق bẹ́ẹ̀ ni mo mọ̀ pé tó bá bá pé ọ̀pọ̀lọpọ̀ ó máa ń pe ọjà tó ń tajà ní kíni the aswag àwọn ọjà hadith 2118 حدثنا محمد بن صباح حدثنا اسماعيل بن زكريا عن محمد بن سوقة بن نافع عن ابن متعم مطعم قال حدثني حدثني عائشة رضي الله عنها قالت ولو مواسيد عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يبزو جيش بالكعبة أما سيدك ودانية وفي أبو كعبة فإذا كان بيداء من الأرض قال بيدان قال لي كنت كانت وكعبة كان يخفف الله ياسر عبد أول وآخر الله نكل يجبهم وتوان قطوة وتوان بنيوة قالت قلت يا رسول الله أما واصل عائشة بقوي وجنوبة كيف يخصف لأول وآخر الله قوالا أتعقوا قاتل بنيوة وفيهم أسواكهم أسواكهم بيد عمد قوالا نتوالى دعام بيك يبقوا نتوقع دوقع وليس منهم سنة دوقع باهم قال يخسف بأولهم وآخرهم ونباني ألوه أقوى ونباني ثم يبعثون على نيتهم بكرة ألوه بكرة بالنورية النياري ألوه بأقوى هذا القوى القواري ألوه مجال أني إنه سوى عن اليوم سبي ثم ذكري وأقوى بقوى ألوه قوى هذا القوى 2019 نزلنا كتيبة نزلنا جرير عن أعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال أمرت النبي رضي قال رسول الله صلى الله عليه وسلم صلاة أحدكم في جماعة تزيد على صلاته في سوقه وبيته بلا أن وعشرون درجة شرط يرجعني كان يمكن جماعة كل رجل تكي لنسجاره àbí inú ilé rẹ̀ ní 27 times àbí 23 to 29 times ọ̀záríká di annáwó ìdá tọwọ́dá àfihàn wọ́dó wa ilé rí bẹ́ẹ̀ tó bá sọ̀rọ̀ àlá sínú sàlúwà rẹ̀ dáadáa sun ma'atar masjida tọwọ́ sínú síláṣí láyé rédíò ilẹ̀ sọ́láta ọ̀nà sí tó mú jáde nínú lójú tó fẹ́ wá sọ̀rọ̀ lọ́mọ́ kò sí tó gbèdìdì inú ilé àfihàn tó kìlọ̀ lánàá yá tó hatuwatan kò ní gbèdìdì ẹ̀kan ilá rọ́fíà bí a dáraja àgbọ̀mọ́ bí dé kúrẹ̀ ga àwọn ọ̀tọ̀ àwọn obì àwọn kàfíà àti kò kò sì ti rẹ̀rẹ̀ والملائكة تصلوا على أهدكم ذاني ملائكة وما تبقى في القوة ما دام في مصلاه الذي صلى فيه tó bá wà láàyè tó ti kírun yẹn ayé ni mọ́sálásí bàbá bú bá kí ni wọ́n ti gbé pé láàyè tó ti kírun yẹn gbé kí máa tó ti kírun yẹn náà ni wọ́n ń fẹ́ sí wọ́n sọ pé fíìhì wọ́n sọ bá pé Allahumma salli alayhi ọlọ́run bá kẹ́ ẹ Allahumma irhamhu ọlọ́run bá wà sànú ẹ̀ ma lam yu'addis nígbà tó wà máa sọ̀sọ́ kùtẹ̀ sí ọ̀làm yóò dé sí i tí bẹ́ẹ̀ nìkan kala ahadukum wà á kala lọ́wọ́ lóyún في صلاتي ما كان صلاتي تعبته قدرت الشوم لما بفين بدأ دماتي دماتي ẹwàrí tí imam kò dé ẹ̀yìn tí wà lórí ìrùn títí tí imam kò dé ẹgbẹ́ ìrùn náà ni ẹ̀rẹ̀ tí ẹgbẹ́ ìrùn fi yé wà jù báyìí sọ̀rọ̀ kọ́lọ́jú ẹgbẹ́ ìgbà àwọn aládàmà Qur'an al-Karim ọ̀la la ilaha illallah adó báyìí to mẹ́rin ló kù tó wá tó parí bá mẹ́fà báàrùn ló kù tó parí báàrùn yẹn tí wọ́n náà tí wọ́n náà 2119 àwọn àjẹ́lọ 2124 ọdún báyìí sallallahu ala sayyidina muhammadin wa ala alihi wa ashabi ajma'in wa salamu alaikum wa rahmatullahi wa barakatuhu alaikum salam dila ọ̀dọ̀ àwọn akẹ́yàn tí alájẹ àwọ̀ ọ̀dẹ̀ wọ́n yìí tí kò tí wọ́n ṣe ti fa ìkọ́lẹ̀ màbẹ̀ náà bá ní tí wọ́n búra lórí rọ́kùnrin mà ọ̀dọ̀ àti máa láwọn tí wọ́n búra lórí rọ́kùnrin mà

bí o bá ní tara tìkí ọ̀sán bí yà ìgbìmọ̀ ẹ̀kọ́ gbáwẹ̀ orí àfárà bẹ́ẹ̀ mi lọ́kàn. lẹ́yìn ohun àárín wọn ni àárín wọn nù rárá àwọn fi ṣe tójú àwọn ọmọ rẹ̀ wọ́n kò ní kí wọ́n lónìí láti fún ọ lóhùn tiẹ̀ wọ́n wọ́n fún ọ fún ilé àti ọtí nǹkan kan ẹ̀yọ́ tí ó fẹ́ mú gangan wọn gbogbo ọ̀fọ́n kò tí ọjà ẹni tọ́jú àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ tí wọ́n fi owó ṣe ó ti yé yìí wọ́n ni wọ̀ta àwọn ọmọ alẹ́bẹ̀rẹ̀ wọ̀ta àwọn àwọn alẹ́s àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn kò tí ó ti di police cardinal àwọn ọ̀pọ̀tọ̀ gangan wọn yẹn rántí náà yẹn wọ́n bá kú wọ́n máa gbé kọ́pọ̀ ọ̀hún yẹn wọ́n máa dúró wọ́n máa mú sígáàkiri bí máa ti di wọn lọ ó túnbọ̀ bí ó tó ní bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọlọ́mọdé wọn àwọn politicians kò sí wọn lọ́rùn bí ìwà sí àwọn lọ́rùn àwọn láàrin ara wọn ni gbogbo yàrá àti àwọn ọjọ́ ń gbé káwọn yẹn sí ọmọ

nígbà tó wà ń bẹ̀ tó ń sọ nípa fún mọ́láyà mo ti kílá wọn láyà ẹ̀ àyà yẹn wọ́n máa ń gbọ́ sí tí mùsùlùmí bá ń ṣàárẹ̀ àárẹ̀ tí bá ń ṣe yóò máa jẹ́ kàfàrà fún ìgbà ẹ̀ṣẹ̀ rẹ̀ fún tábàwá rí àfáàfin tó túmọ̀ láyà mo ti kílá wọn láyà ẹ̀ pé kò ní láyè kò ní tó fún fún kékeré tó bá wà lórí ààrẹ tí ó fún ọ̀bẹ̀ sára tí ń pọ̀ sára òkú kóyè mùsùlùmí tí ìwé ẹ̀sìn mùsùlùmí dáadáa tí ó máa fọ́ tí ó máa sára yóò máa tọ̀ sára oníjókòó kò ní pé kásírì fún mọ̀láyà mo fi yà wà ni ẹ̀rọ ló ṣe rí tí afẹ́rẹ́ bá wo àyà fi síwájú àyà yẹn ó ń kọ́ ìròyìn tó lọ́n fún wa ní ọjọ́ ọgbìn alkiyama ni ó ní fi zakir inna fáàtì zikira ìdàkẹ́rù mai yẹ́sà وتجنبها العسكر الذي يتلى النار الكبرى فيها ضمير يعود الى النار ايتو ونلن الله الاسوازي ni wọ́n gbà tí wáàzí ó ti àǹfàní ẹ̀bẹ̀kẹ́rù mọ̀ ìyẹ́ ṣà olùpáyà ọlọ́wọ́ ọba yóò rí àǹfààní bí wà sí yóò lórí sí ẹ̀bẹ̀ nẹ́bọ̀ aláṣkọ̀ olórí ibú jùlọ òun jìnà sí wà sí kò ní kí wà sí alẹ́rì yẹ́sìlẹ̀ nẹ́rẹ̀ lùkúbìrà lórí ibú yẹn náà ní ọwọ́ iná tó tóbi ni ọ̀lẹ̀ nẹ́rẹ̀ lùkúbìrà fún maláyà tuntun kò wá ní jáláyé nù náà kò ní kú ọ̀rẹ́ ní jáláyé nù náà ìyàtí màjọ̀mọ́ náà ni nẹ́sì yẹn ń rẹ̀ maka iya sáàrẹ̀ kò tó kú musulmi náà kẹrẹ dáadáa ni pàápàá hajjù lọ ní wọ́n tọ́ ọdún wá ní kó ní lọ́kì tí wọ́n bá máa gbé lọ lé babaláwo tí wọ́n gbé lọ church wọn mẹ́rin látàrí wọ́n lórí ara ẹ̀ tó yẹ ní kínu ẹ̀ lọ́pẹ́ ọlọ́wọ́ ọba sùhánà ọ̀tàlá ní wọ́n gbèsè láàkà ọba sọ̀rọ̀ lára aláàrẹ̀ mú obun nírun ó dàbí ọba lè dùn dúró kí yóò di kòkì tí wọ́n dé yóò dùbú lẹ̀ kì tí lè mú bàrà yóò fọkà kì tí lè ṣe àlùwàlá kó o ṣe fún un tó bá lè ṣe wà lè ṣe fún wọn ṣe ìṣẹ̀yẹ mọ̀ bá ṣe fún wọn ṣe fún ó di wa wallahu ta'ala alam náà àwọn sísà kan lásìlẹ̀ lọ́dún kan ti pẹ́ wọ́n dá àwọn ìgbà yẹn abu sàlẹ̀bù zaria àwọn àlè kí wọ́n ní ọ̀sìtà àwọn sísà àṣùwà ní ìgbà àwọn méjèèjì wọ́n bí ẹ̀sìn àwọn akọni owó agbègbè alágbára náà tàbí ọlọ́run yóò pamọ́ wọ́n á dúró sí sọ fún ẹ kí wọ́n ti wọ́n ń sọ̀rọ̀ ọ̀kan ni wọ́n ní wọ́n ti parí nǹkan oṣù wọ́n ti parí nǹkan oṣù ìtọ́lá mílíọ̀nù ti wà nígbà rẹ̀ nìkan láti gbogbo nǹkan wọn wẹ̀ wọn lórí bẹ́ẹ̀dì yẹn náà ọ̀wọ́ bí wọ́n ṣe wẹ̀ gbogbo ẹ̀ tí wọ́n sinẹ́ǹtì àgbélẹ̀ máa ṣe wọn tí o pè àkẹ́lẹ́ wọn wẹ́ jẹ́ bá tó lẹ́yìn kò ní ìkọ́ fọ̀ àwọn ọbí tó bá ń lára rẹ̀ náà wọ́n fọ̀ ó di wọ́n sọ jẹ́ ilẹ̀ màkàrà lọ lórí bẹ́ẹ̀dì yẹn náà kí ni ẹ̀ka dọ́nà kọ́lùkọ́ kojú skibla dára o ìfúnni wà ẹ̀ náà ní ìmọ̀ kírun kọ́lá والله تعالى أعلم المضاف خالد وعليكم السلام بالله ẹni tí wáyé pé òun ni ọ̀kọ́ òun yẹn rẹ̀kọ̀ọ́ lágbàgbàlagbà ni ọ̀kọ́ ọmọ ẹ̀lẹ́kọ̀ọ́ lógún wọn pípẹ́ táwọn máa kan ẹgbọ́n mi ti mi mistake ìṣẹ́gun níbi tó gbé yẹn lọ sí ibi pẹ̀lú national medicine o àbí àgbo nǹkan kankan ló ń kí national medicine àwọn ilé bàbá aláwọ̀ yàtọ̀ fún bàbá ológun àgbo alágúnmu ìgbó náà ni. Ẹ̀sùn tán ni ẹni tí o bá ti dé nílẹ̀ àlò ìdíkan sẹ́mọ́ńdọ́ pọ́ńsà gbólẹ̀ ìfà majority of them náà wọ́n ní ẹgbẹ́ púpọ̀ púpọ̀ nù wọn púpọ̀ nù wọn púpọ̀ púpọ̀. àràkùnà ààrẹ jẹ́ pé ń fún yàn lágbo àgúnmu kankan ọ̀sẹ̀ ìlà kankan ọ̀sẹ̀ ikú ẹ̀yìn kò sábúrú mẹ́ máa ń pọ̀ fún kankan à ń gún olóńgbò láàyè. àwọn oníṣègùn àwọn oníṣègùn àwọn oníṣègùn àwọn bíi àkọkọ àti ìṣòro kan wọn tó ní àwọn oníṣẹ àìwé gan lẹ yìí tí a bá tí a bá tí a bá sùn wọn dáadáa ń bẹ̀rẹ̀ máa ń sọ gẹ́gẹ́ bí púpọ̀ nù wọn àwọn kan kan wà nù wọn kan ń ṣe kan ní pẹ́ẹ́sì pẹ̀lú àwọn olóògùn wọn ni àwọn náà lọ bíbí àwọn ẹgbẹ́ ìgbìmọ̀ ìgbàlùwà yìí. ara kúrò hàn ọlọ́ọ̀bà kó sàmù wa ẹ bá máa jọ pé eléyìí àgbélíjà ní ṣe mọ́ ẹ̀rọ eléyìí kò sábúrú ń bẹ̀ wọ́n bá ti tòkú bọ́ ní ìgbàgbọ́ lẹ́yìn ọ̀bẹ akẹ́lẹ́ àmì ìyẹn tí púpọ̀ bá máa ń pa rẹ̀ fún àrùn ọ̀rẹ́sẹ̀ lọ́rùn olómi káàkiri yẹn báyà lọ bí sẹ́gun ní àgbo lásán ló fi dáa jù torí wọn lọ bí sẹ́gun ní sọ̀gbọ̀n kò sípà tí ò ní fi ògùn yẹn kún ó lè fi àwọn ẹbọ yẹn kún òtún wọn àṣeyàn ó di yé wọ́n kọ́ wọ́n lọ sí wọ́n gbárùgbò mi sọ pé a máa lóbi lọ pé àgbo nìkan mọ́ sí ọjọ́ àgbo nìkan mọ́ sí ọmọ ìlàdà rẹ̀ kó díwà bọ́lá òtí ara rẹ̀ náà wọ́n á lóbi nìkan tọ́ ẹni ọmọ ń parẹ̀ ẹ kò fẹ́ lóun mẹ́ kò fẹ́ lóun mẹ́ dẹ́ ólì fìlìlà àwọn èbó àwọn èbó àwọn òun fi ọkọ̀ kùn ọ̀bọ̀ ọmọ kò ní gún olóńgbò láàyè kò ní gún àǹgùn láàyè àbí èbó ti báyìí ìyàtọ̀ bẹ̀ náà nìyẹn ọgbàwó yàtọ̀ sí àwọn tí ẹ̀rọ ẹni wọ́n gbogbo gíní náà ni wọ́n ní yẹ́ wọ́n pọ̀